ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tèmi wọ́n ní Dr. Lizzie àti Reverend Funke wọ́n ní wọ́n advice ìpè Naomi ìpè kí wọ́n má kúrò ní Royal Mansion náà ìpè nítorí pé tí wọ́n bá ti kúrò ní Royal Mansion àwọn olórí yìí wọ́n máa gba Royal Mansion lọ́wọ́ wọn wọ́n ní royal mansion yìí gan kì í ṣàwọn náà ní ìpẹ́tàdé ní káwò lónìí ìpè tó kí wá lóde tí wọ́n wá láwọn fẹ́ fi royal mansion sílẹ̀ wọ́n ní kí eh, Queen Naomi kó má make mistake o ìpè kí wọ́n padà sí royal mansion ẹ̀yin èèyàn lé gist tá a nìyẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá mo kí yín káàbọ̀ sí Máṣọlá Gist ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ Yorùbá ni a máa ń sọ lórí channel yìí a máa ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létí àbá ti subscribe ẹ notification bell yín sọ́dọ̀ tá a bá ti post ẹni gist ẹ máa rẹ̀ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv at gmail.com à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o nítorí pé Dr. Lizzie ẹ mọ̀ yìí pé wọ́n lọ fún medical ní Switzerland fún um, ehm, kinní tí wọ́n lọ yọ sí wọn lọ́rùn dẹ̀ lẹ́yìn yẹn ni wọ́n wá ń pe Queen Naomi láti bá Queen Naomi sọ̀rọ̀ pẹ̀lú màmá wa Fúnkẹ́ Felix ẹ pé kí wọ́n má fi royal mansion sílẹ̀ nítorí pé tí wọ́n bá fi sílẹ̀ àwọn tí wọ́n ti láwọn fẹ́ kó síbẹ̀ tẹ́lẹ̀ wọ́n á kó wọlé ni ẹ rántí ìgbà tí àǹtí ym sọ fún wọn pé òun condition tóun fi lè kúrò ní palace fún kábíyèsí òun ní pé kí kábíyèsí yàn ń da royal mansion fún òun ẹ̀yin èèyàn lé so àwọn kan wà tó yẹ pé wọ́n fẹ́ du royal mansion yẹn ìtorí ẹ̀ ni Dr. Lizzie fi ń advice àǹtí wa um, Queen Naomi pé kí wọ́n má fi royal mansion sílẹ̀ ẹ̀yin náà rí nígbà tí a gbọ́ pé olórí wa Aro wọ́n lọ sí royal mansion pé wọ́n kó ẹrù pé wọ́n láwọn fẹ́ wá súnbẹ̀ẹ́ lẹ́yìn yẹn la gbọ́ pé àwọn ẹlòmíín náà ti lọ síbẹ̀ nínú àwọn olórí yìí gbogbo wọn náà fẹ́ gba royal mansion yìí gbogbo wọn ni wọ́n fẹ́ gba royal mansion yìí wọ́n dẹ̀ ní ibì kan péré tí kábíyèsí máa ń sùn tí wọ́n bá lọ sẹ́kọ̀ọ́ tí wọ́n máa sùn tọkàn wọn máa balẹ̀ oní royal mansion ẹ̀yìn èèyàn lé so wọ́n advice Queen Naomi pé kí wọ́n má lẹ́ẹ̀tì royal mansion wọ́n má jẹ́ kó lọ o wípé nítorí pé ilé Tadé ni ká wò ní kì í ṣe léèyàn kankan. wọ́n ní nítorí pé Queen Naomi ní àwọn fẹ́ lọ fún vacation àwọn máa fibẹ̀ sílẹ̀ àbí àwọn ń bínú àwọn máa fibẹ̀ sílẹ̀ pé kán máa fibẹ̀ sílẹ̀ o ìpè kábíyèsí ti fún wọn ní ilé yẹn pé Tadé ni ká wò dé ló nílé ìpè so kí Queen Naomi má ṣe bẹ́ẹ̀ rárá ìpè ilé ọmọ wọn ni wọ́n ní kí ló dé tó yẹ pé gbogbo nǹkan tí kábíyèsí ń fún Queen Naomi Queen Naomi ẹ̀ máa sọ pé àwọn ò fẹ́ pé ṣe bí àwọn ni first wife kábíyèsí ní ìsìn èyí tó jẹ́ pé àwọn tó ti lọ ti lọ ipe ṣe báwọn ló kù ní first wife ipe àwọn dẹ̀ ni wọ́n kọ́kọ́ bí ọmọkùnrin fún kábíyèsí wípé so kí wá ló dé kí Queen Naomi máa sọ pé àwọn ò fẹ́ nǹkan tí kábíyèsí bá fún wọn wípé kí Queen Naomi má make mistake o kí Queen Naomi kàn calm down wípé everything ó máa fall into places wípé kò sí wàhálà wípé so kán má fi ilé yẹn sílẹ̀ wípé tí wọ́n bá fẹ́ lọ fún vacation kan lọ fún vacation bọ̀ kán má fi ilé sílẹ̀. Si wọ́n ní kábíyèsí ò ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí fún anybody o wọ́n ní ṣùgbọ́n wọ́n ń ṣe nítorí kádéníkáwò ni ẹ̀yin náà mọ̀ pé a lot of things ní Queen Naomi ní kábíyèsí ti gbé ṣe fún tádéníkáwò èyí tá ń gbọ́ ti oil and gas èyí tán ní Princess Diola àti Queen Naomi wà ń bẹ̀ tán yẹ pé létà ni àwọn elder yìí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kàn fi orúkọ àwọn èjì rẹ̀ sí ipe ṣe bí ọmọ kábíyèsí ni wọ́n wọ́n ní kábíyèsí ní tí ìtọ́ba ṣeé pọ́n lámọ́ wípé ọ̀rọ̀ táwọn ti sọ yẹn kárọ̀ ọ̀rọ̀ mọ̀ wípé àwọn ò lè yí ìpinnu àwọn padà òótọ́ dẹ̀ ni nǹkan tó bàbá ti sọ ó ti sọ ni ọba dẹ̀ ló ba lórí ohun gbogbo ẹ̀yin èèyàn lé so wọ́n advice Queen Naomi wọ́n ní Dr. Lizzie àti màmá wa Funke Felix wọ́n advice Queen Naomi as a spiritual mother ìpè kí Queen Naomi má make mistake láti fi royal mansion sílẹ̀ páwọn náà ni royal mansion ọmọ wọn Tádéníkáwò ló ní ìpè so ọ̀rọ̀ tí àwọn bá bá wọn sọ nìyí wọ́n ní bàbá kábíyèsí gan wọ́n ní wọ́n sọ fún Queen Naomi wípé kí wọ́n má fìbẹ̀ sílẹ̀ wípé nítorí Tadéníkáwò ló ní ẹ̀yìn èèyàn lé wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ ìpè kábíyèsí wọ́n ń gbé ògbó ìgbésẹ̀ yìí láti fi jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace o wọ́n ní officially kábíyèsí ti announce pé June ni Queen Naomi máa padà wá sí inú palace wọ́n ní àwọn olórí yìí wọ́n take very very easy pé ṣe ni gbogbo wọn ni wọ́n ń kan ojú mọ́lẹ̀ ìpè báwo ni Queen Naomi àṣẹ padà wá sí inú palace as Queen and Yèyé Lúwà bí a ṣe gbọ́ nìyẹn o allegedly ẹ̀yin èèyàn lé gist yìí nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ẹ̀ ni pé tí Queen Naomi bá ń gbọ́ mi Queen Naomi ẹ má ṣe mistake láti fi royal mansion sílẹ̀ o ẹ má ṣe mistake rárá tádẹ́ni káwò ló ní royal mansion náà kábíyèsí ló fún yín ẹ dẹ̀ mọ̀ wípé àwọn olórí yìí àwọn gan ojú wọn wò so tẹ́ bá ti gbé ìgbésẹ̀ pé fẹ́ fi sílẹ̀ báyìí wọ́n máa gan ni ẹ má make mistake o ẹ ti bá kábíyèsí jìyà ó yẹ kẹ́ ẹ jọrọ o ẹ̀yin ni ìyá tadé ni ká wò ẹ̀yin lẹ kọ́kọ́ bí àrẹ̀mọ bá fún kábíyèsí kábíyèsí dey appreciate yín in many ways in so many ways ni kábíyèsí fi appreciate yín nítorí pé ìyàwó alálùbáríkà ni yín ìyàwó tó gbọ́ràn sọ́kọ lẹ́nu ni yín tó dẹ̀ bá ọkọ jìyà so ẹ má ṣe mistake láti fi royal mansion sílẹ̀ yín lẹ ní ọmọ yín lónìí ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín Queen Naomi ọlọ́run á wà pẹ̀lú Tadéníkáwò o àárín ẹ̀yin àti kábíyèsí ò ní dàrú o ẹ má gbèṣù láyé o ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tiyín lórí channel mi mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń support ten like ten share videos mi ọlọ́run elédùnmarè á bá mi dùn yín nínú ní agbára ọlọ́run oṣù tá a fẹ́ mú yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa bá a ṣe rọra ń lọ tá à ń lọ sínú april yìí ìdùnnú ayọ̀ ìbùkún ìgbéga ló máa tẹ̀lé wa wọnú april yìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbàwẹ̀ ó máa jẹ́ ìtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o because ó ṣe pàtàkì fún channel wa òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.